لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يا فوالا ولا في أشنير فوالا أي على البركة التي تشواجه منه آه، ìdánilẹ́kọ̀ọ́ àtọ̀rọ̀ àríkùn iṣẹ́ àti ìjẹ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam alaykum ìkẹ́ ọlọ́run àti ìjẹ rẹ̀ kí wọ́n bá òjíṣẹ́ náà tàwọn ará rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹdà al tí ọlọ́run rẹ̀ kí wọ́n sáì kàwá kan wọn. بين بإذن الله تعالى أو كتواج من آه، كيكا لا تنكر الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى أقول كلاني باب من وصل رحمه في الجاهلية ثم أسلم بابي إن شاء الله ينقى أن تي لا فيكو جاهلية lẹ́yìn wá àgbà náà ó wá gba islam ìyẹn ni pé kí islam tó dé nínú àwọn nǹkan dáadáa tí gbogbo èèyàn fẹnu kò lé lórí òun náà ni sílẹ̀tò rahim àtàwọn nǹkan tí wọ́n fara pẹ́ẹ́ nínú àwọn ìwà dáadáa tó jẹ́ sí pé àwọn èèyàn wọn kì í ṣe ìyapa ẹnu nípa wọn bíi kí èèyàn jẹ́ ẹni tó ní kárọ̀m tí ọlọ́run bọ́lọ́run ṣe bo àṣírí rẹ̀ sí bẹ́ẹ̀ náà làwọn ẹrú ọlọ́run ṣe ń sàǹfààní lára rẹ̀ sí kéèyàn jẹ́ ẹni tó láàánú kéèyàn jẹ́ ẹni tí kì í gbé lẹ́yìn àbòsí gbogbo àwọn ìwà dáadáa àwọn lásìkò jàhìlíyà ń bẹ nínú nǹkan táwọn náà kà fún nǹkan dáadáa tí wọ́n sì máa fi ròyìn èèyàn ní dáadáa lẹ́ni tó bá nírú àwọn wà náà eléyìí lọ́ba tó jẹ́ sí Aisha radiyallahu ta'ala anha wa ardaha ọ̀kan nínú àwọn ìyá àwọn olùgbàgbọ́ òdodo ìyàwó òjísánlá Muhammad sallallahu alayhi wa sallam náà fi sọ wípé tó bá jẹ́ sí pé makarimul akhlaq nìkan ìlànà Muhammad sallam bá pè àwọn èèyàn sí ni àwọn lárúbáwọ̀ ọba ti tako torí pé àwọn náà ní pírọ́blẹ́mù pẹ̀lú pé ṣe dáadáa sóbì ṣe dáadáa sí alábàágbé ṣe dáadáa sí um, mọ́sáàbòsí wọn ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀kọ́ tó ń tí gbogbo àwọn fáìsìsì yẹn ń bẹ láwùjọ wọn ṣùgbọ́n àwọn náà mọ̀ pé nǹkan dáadáa ni kí èèyàn mọ́sáàbòsí nǹkan dáadáa ni kí èèyàn máa bọ̀wọ̀ bí nǹkan dáadáa ni kí èèyàn jí olódodo ìlú bàtí jẹ́ pé òjìlá Muhammad sallam gan láàrin wọn al-amin ni wọ́n sọ ṣùgbọ́n in tó ṣe okùnfà títakò ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ní ìpè ìpè wọn lọ sí ìdí ìṣe ọlọ́run ọba láàṣù tí wọ́n fi ẹbọ ṣíṣe rẹ̀ kí wọ́n wá sí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo in tó ṣe okùnfà àtakò nìyẹn wọ́n ní haddathana Abul Yaman qala akhbarana Shu'ayb an az-Zuhri qala akhbarani Urwa ابن الزبير أن حكيم أن حكيم بن حزام أخبره أن أنه قال للنبي صلى الله عليه وسلم وني آه، قال النبي صلى الله عليه وسلم أرأيت أمورا كنت أتحنث بها في الجاهلية وني حكيم بن حزام وكانما وصحابي سلا محمد صلى الله عليه وسلم وني وصف عروة بن الزبير wípé òun sọ fún òjísánlá Muhammad sallallahu alaihi wasallam wípé ara'aita umuran kuntu atahannatu biha fil jahiliya min silati min silatin wa itaqin wa itaqatin wa sadaqatin fa hal li fiha ajr yani pé lẹ́yìn gbàtí hakim tó gba islam wọ́n bí sallallahu Muhammad sallallahu alaihi wasallam lè rí pé ǹjẹ́ o rí àwọn nǹkan tí mi máa ń ṣe àtàhánà tó bí i àwọn nǹkan tí mo máa fi ń ṣe ìjọsìn lásìkò jàhìríyà mẹ́sílẹ̀tìn nínú ẹ̀ òun náà ni sísokùn ẹbí pọ̀ tí mo máa ń ṣe nígbà tí mo wà lásìkò jàhìríyà tí islam ò tí ì tó láti ṣe islam wà ìtaàkà àti bíbọ́ okùn lọ́rùn ẹ̀rú wà sàdákà àti sàárà àti ṣe fàhálì fìhà àjẹsùn ní ìsìtí mo ti wá gba ìsìlámù báyìí àwọn nǹkan tí ìsìlámù wá kọ̀ǹfàmù pé àwọn nǹkan yìí àwọn nǹkan dáadáa ni ìsìlámù pàrọ̀rọ̀ àwọn nǹkan yìí báwọn nǹkan dáadáa ni ó sì ti wá lójú kòkòrò nípa rẹ̀ ọlọ́run ti san wá láwọn ẹ̀san tó tóbi nípa wọn àwọn èyí tí mo ṣe lásìkò jàhìríyà tí ìsìlámù tó dé tí ọlọ́run ó fún mi lẹ́san tí mo ní ládàá nípa wọn hakeem ibn hizam yìí wọ́n ní ó lo ọ̀kan náà àwọn tí wọ́n tí ẹ̀mí wọn gùn nínú àwọn sábẹ́ wọ́n ní ó lo sixty years nínú jahiliya ó sì lo sixty years nínú islam sixty years ní jahiliya ìyẹn ni tó gba islam lẹ́ni tó wà ní sixty years lẹ́yìn ìgbà tó gba islam ọ̀sán ó tó lo sixty years láyé. Like, ó láwọn nǹkan tí mo wá ṣe lásìkò jàhìríyà àwọn ẹ̀ ó ní àlíyà fi hà àjẹ́ ṣé mo ní láadá lórí wọn ọ̀là hakim hakim wọn sọ wípé ẹ̀rí pé hakim ó ń fún ọrùwà ní ìròyìn tí ó ṣẹlẹ̀ tó ń sọ bá lẹ́nu àmọ̀ sílẹ̀ àti ìṣúṣù tí ọlọ́run bá fọ̀sùn fún un ni qala qala hakim qala rasulullah sallallahu alayhi wa sallam أسلمت على ما سلف من خير أسلمت على ما سلف من خير ipe ọgbà ìsìláàmù ni lórí ètò ti ṣe kọjá ní ibi dáadáa ọgbà ìsìláàmù ni lórí ètò ti ṣe kọjá ní dáadáa wọ́n ní ayé aláhìyázẹ́tì ما سلف lórí in tó ṣe ní dáadáa síwájú yẹn nínú orí aw ala qabuli ma salafa lak yẹn ni pé wọ́n ti sọ nígbà ìsìláàmù rẹ ẹ̀san ni fún dáadáa tó ṣe kí tó dé yẹn pé ọlọ́run fi ọ́ sí kò ń jẹ́ kó gba ìsìláàmù ni nítorí àwọn kíni nítorí àwọn dáadáa tó ti ṣe sẹ́yìn. àwọn olùmọ̀ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ní abẹ́ ilé nípa ohun tí kéfèrí bá ṣe kó tó gba Islam ẹ̀rí ẹlòmíì kéfèrí wọ́n mọ̀ ròyìn ẹ̀ pé ah, ìyẹn dáadáa ni ìmọ̀ ń àwọn èèyàn ah, ìyẹn dáadáa ni ó lóòótọ́ kéfèrí ni inú adìlù náà ni wípé àníkọ́ tó torí kéèyàn wá jẹ́ kéfèrí ó wá jẹ́ èèyàn dáadáa wà ní mà ni tó wá jẹ́ èèyàn dáadáa àníkí dáadáa rẹ̀ èèyàn torí kó jẹ́ kéfèrí rárá adìlù ni ká fi ṣe kí ni ká fi dáadáa yóò ká fi ròyìn rẹ̀ ẹlòmí ẹ̀rí kéfèrí ni ṣùgbọ́n ọkàn yóò balẹ̀ kẹ́ẹ̀ra nǹkan lọ́dọ̀ rẹ̀ jíkẹ́ẹ̀ra lọ́dọ̀ mùsùlùmí lọ lágbájá ìdèrí yóò ti gbajúmọ̀ rà rẹ̀ pé tó bá pé tó bá sọ wọ́n pé iye báyìí ló wọ́n rà nǹkan iye tó rà nù tó bá sọ pé iye báyìí ni wọ́n ń ta nǹkan iye tó wọ́n ń ta nù tó bá ti sọ fún ọ pé dáadáa lélẹ́yìí èyí tí ò dáadáa wọn àyè tó bá tó bá lè káfí dáadáa ròyìn àgbẹ̀ bá nílẹ̀ Muhammad sọ́nà ní sẹ́fún Nàjáṣí ó ní ọba kan bẹ ní Habasha tó jẹ́ sí pé Nàjáṣí Christian ó ní ṣùgbọ́n sí ọlọ́run ọba ní ọba kan bẹ ní Habasha tó jẹ́ sí pé lábẹ́ ìjọba rẹ̀ kì í gbà kẹ́nìkan sáàbù sí kẹ́nìkan ìyẹn pé ọba yẹn ọba ọba onídéédé ni tó ń di méjèèfé rí ni tẹ́yìn tẹ́yìn tí kéèké rí bá ń ṣe dáadáa tí ọlọ́wọ́ bá wá parí ìsẹ̀mí rẹ̀ pẹ̀lú Islam wọ́n ní iṣẹ́ dáadáa tó ṣe kó tó gba Islam wọ́n lọ́wọ́ bó gbà gẹ́gẹ́ bí àdéhìí náà ṣe fi hàn wípé bí bàtà àdéhìí ń sọ fún wa pé ọlọ́run gbà náà ló fà tó fi ṣe kí ni tó fi gba Islam yẹn ni pé dáadáa yẹn òun ni òun ni fẹ́nẹ́dù rẹ̀ tọ́rọ̀ rí ṣe kò ń jẹ kí ni tọ́rọ̀ rí ṣe kò ń jẹ islam ṣùgbọ́n tí kèfèrí bá ṣe dára bó tẹ̀ kíló ara rẹ̀ ó pọ̀ tó tí kò bá ṣe islam gbẹ̀yìn ayé rẹ̀ dáadáa tó ṣe yẹn kò ní ní kí ni kò ní ní ẹ̀san kankan lórí rẹ̀. wọ́n ní Imam Muslim الإمام مسلم ده وروى عن النبي صلى الله عليه وسلم أنه قال أما الكافر فيطعم بحسناته في الدنيا فإذا لقي الله لم يكن له حسنة هنا هذه yìí tó هذه كثيري أما أما kèfèrí a máa a máa di àǹfààní yut'am bi hasanati àwọn dáadáa tí jèfè ní ṣe ìní ìní ọlọ́run fi ń bọ̀ yẹn kí yóò máa rí kọmíṣàn dáadáa yẹn láyé láyé yóò rí nínú tí yóò rí náà rí pé àwọn èèyàn ò fi yìn àwọn èèyàn ò fi sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa nínú tó ṣe ṣe kó rí náà ní pé tó bá jẹ́ sí pé owó ní bá ń ná kó náà máa tàn lápòjúwe kó náà máa pọ̀ sí lápòjúwe tó bá jẹ́ sí pé owó ní bá ń ṣe kó náà máa gbòòrò sí lápòjúwe ṣùgbọ́n tó bá dìde ọ̀rẹ́ ni wa idha laqiya yóò jẹ́ pé tó bá pàdé ọlọ́run kò ní ní dáadáa kankan kí n lè jí lọ́dọ̀ ọ̀rọ̀ torí pé kò ṣe kíni kò jọ́sìn fọ́rọ̀ kò ṣe Islam. ìlànà Bukhari oníbàbùn sílẹ̀tù zirrahimi mushrik والهدية صلة ذي الرحم المشرك والهدية sísopọ̀ ẹbí pọ̀ pẹ̀lú olùbátan èyí tí í ṣe mushrik ẹ pé ẹlẹ́bọ ṣe àgbẹ̀ ẹlẹ́bọ lẹ́nu mi tó nílé ó yàtọ̀ sí christian àti jew christian wọlé wala tajidanna aqrabahum mawaddatan lilladhina amanu alladhina kọ́lù iná nasara. ọlọ́run ọba gbọ́n tó lu gbólóhùn mọ̀ wá dà tòun ti gbọ́dọ̀ ọlọ́run fi yé wa láwọn àyè tó pọ̀ lùkọ̀ láti wí pé ọ̀tá wa ni wọ́n nítorí ẹ̀sìn wa nítorí àkídà wa tó ṣe kéde àkídà wa tó yàtọ̀ èròǹgbà wọn ní gbogbo ìgbà náà sì ni wípé bóò làwa náà ó ṣe di irú wọn ṣùgbọ́n láyé mi ẹ máa wo déédé ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá ọlọ́run ọba wa ní àwọn tí wọ́n fi súnmọ́ àwọn mùsùlùmí jù tí wọ́n fi nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí jù tífẹ̀ wọ́n fi súnmọ́ àwọn mùsùlùmí jù lọ alladina qalu inna nasara ọjọ́ àwọn tí wọ́n sọ pé àwa kírísítẹ́nì ni wa. àwa nàṣọ́rọ̀ ni wá ọlọ́run wá ní àwọn ni wọ́n fi nífẹ̀ẹ́ mùsùlùmí ju àwọn yahudi lọ àwọn ni wọ́n fi nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí ju àwọn dání lọ àwọn ọ̀sẹ̀bọ lọ tí ọ̀sẹ̀bọ òun ló wọ̀ eléyìí bàjẹ́ sí pé tí èèyàn bá ní option láti ṣe mọ̀hámálà pẹ̀lú christian àti yahudi èwo ni ṣíṣe muhammadu pẹ̀lú rẹ̀ ló fi fúyẹ́ jù fún mùsùlùmí àkọ́kọ́ fún christian ní priority tó bá jẹ́ pé choice options ta ní ni pé ìmọ̀ ká ṣe àmì options méjì lọ ìmọ̀ ká ṣe muhammadu pẹ̀lú yahudi àbí ká ṣe muhammadu pẹ̀lú dani pẹ̀lú ọ̀sẹ̀ bọ̀ pọ́nbéré sọ pé yahudi whether rightly or wrongly òun náà ń claim kó òun jọ́ sí fún dani òun jọ́ sí fọ́nà eléyìí ọ̀fẹ́ bọ̀ owó ọ̀fẹ́ kó gbà pọ̀lọ̀ nǹkan mẹ́nìkà owó ọlọ́run tó wùn náà bóyá ẹyin 50 naira yẹn wàláhì ńlọlọ́wọ́ ẹlòmí ẹyin 40 naira naira yẹn ńlọlọ́wọ́ ẹlòmí òkúta ni ẹlòmí màálù ni tí gbọ́ àwọn èèyàn tí wọ́n pa nítorí pé wọ́n pé wọ́n ti màálù ní India. ìlú bàtí wọ́n fi tí wọ́n fi ọ̀nà lọ rí tí wọ́n fi lọ pa wọn pé wọ́n ṣe wọ́n dú ọ̀kan nínú ọlọ́run àwọn àṣejẹ ọlọ́run tó dé dù tó sì dé tó sì dé pé ọlọ́run tí ò lè gbára rẹ̀ lẹ̀ ọlọ́run tí ìyá àgbẹ̀mbìlà ìyá àgbẹ̀mbìlà kẹ́bọ̀rọ̀ kẹ́lìmà kan تخرج من أفواههم إليه اللغة دي رغم ذلك إن الشركة لظلم عظيم أبو سيتو بي توبي زولا ọlọ́run ọba ṣẹ̀dá rẹ̀ ọlọ́run ọba òun ni ó pèsè mímí rẹ̀ jíjẹ rẹ̀ mímu rẹ̀ orí ilẹ̀ ọlọ́run ló wà abẹ́ sánmọ̀ ọlọ́run ló wà abẹ́gun ọlọ́run ló ń mí símú rgc tọ́lọ́run pa láti ẹgbẹ́ máa jáde láti ilẹ̀ ìlò ń jẹ omi tọ́lọ́run pa léṣe fáwọn ẹ̀dá rẹ̀ ìlò ń mu ṣùgbọ́n lọ jọ́mù fún nǹkan mi tó yàtọ̀ sọ̀rọ̀ والله كي يجي مسلمي كي يجي لي ما كتيرين والله كي لي ما كتيرين بين تريكي إلو قطع يومر الخطاب ولي يومر الخطاب عما صويبي لا يعرف قيمة الإسلام من لم يعيش في الجاهلية وني يمرني أن يكون نما فالو إسلام لكن ذاتين تهو بعد السيسامير لا تكون جاهلية ẹjọ́ sì sẹ̀mí rí láti kò jàhìlíyà òun ní gíní òun nígbà tí ìsìláàmù dé tí wọ́n gbà ibú lọ́pọ̀lọ́ wá wà gan òun ní wà mọ̀ pé kí ìsìláàmù ju góòlù lọ nítorí ìdèrè ìmẹ́ kọ́rọ̀ fi ìmẹ́ kó fi dàyà lọ́rẹ̀ kì í ṣe kẹ́kẹ́kẹ́rẹ́ yìí kọ́nà kí ó mọ́ṣà ìfẹsẹ̀ wa rẹ̀ lórí ìmánì tọ́yì mushrik ẹni tó bá ṣe tẹ̀lẹ́bùs pẹ̀lú shirk ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátá kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ ń símbò rẹ̀ áwùsì tọ́lọ̀ ń ní ẹni tó bá gbé ìtàdí òun òun ní gáríjì ibi tí àánú ọlọ́run àti kẹrì tó gbá ìdí ọlọ́run símbò àwùtú shirk ìṣẹ̀bọ̀sọ́nà tí ẹ bá gbé ìpàdé ọlọ́run ìjọ ló pèrè nínú rẹ̀ ẹ ṣàwọn pé nǹkan wọn lágbára ó ní agbára òun nìkan ní ẹlẹ́sẹ̀ tí ẹgbẹ́ kò tẹ kò sí concentration àforíjì ọlọ́run fẹ́ni tó bá kò pàdé ọ̀rọ̀ ibi tó lágbára dé ṣùgbọ́n ilé ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyẹn fọwọ́ ẹ̀hẹ́ mú táǹpé ní ṣíìsì lónìí lórí àdáadáa alẹ́ ayé yìí náà ni ní ní ní ẹ̀rà sí ẹ̀rà fìtínà táwọn afẹ́ nínú ọ̀rọ̀ yìí yana fitina Era bí àwọn tí wọ́n ń champion ẹbọ ṣíṣe ní gbangba a wà láti bọ̀kan tó jẹ́ pé wọ́n ń reward wọn ni wọ́n ń reward wọn wọ́n fún wọn ní awards wọ́n fún wọn ní recognition ọ̀kara ni wọ́n fún ní mufti níjó ní táwọn sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sẹ̀ bí méjì sẹ́yìn ǹjẹ́ ti ó ń promote ẹbọ ẹbọ sáàmù ní gbangba àyè gba ìdọ̀tí nílẹ̀ Yorùbá oníbídí àti bídí àríòjì lágbà kó wá lágbà dógóńgó nílẹ̀ Yorùbá kó máa wí irú nǹkan tí wọ́n wí nílẹ̀ Yorùbá wàláyé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ni wọ́n jùlọ kò bá kó kó àwọn èèyàn jọ àtọkìnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà kó ní kó tó tó kó ní tó bá fẹ́ tó bá fẹ́ rí ayé ó kọ́kọ́ kọ́ ní sọ́rọ̀ rẹ̀ kí apá àwọn oníṣúfì kan lè wí rẹ̀ nílẹ̀ yóò nílẹ̀ ńlá kó sọ yẹn pé kafin ka samu duniya sai ka juya Allah baya sannan in ka samu duniyan sai ka dawo ka fuskanci Allah ṣé onísúfì kan lè wí bẹ́ẹ̀ pẹ̀lú èdè haúsá. ẹ̀mí lè díẹ̀ nínú tí wọ́n ń wí nílẹ̀ yorùbá díẹ̀ ẹni tí wọ́n ń wí gbogbo ẹni tí tí ń gbogbo àwọn ìwúkú yìí ó gbà ní yóò gba microphone pẹ̀lú ráwà ní yóò sì máa kó àwọn èèyàn lọ́fọ̀ ẹ wá ń wọ ẹni dẹ́gbẹ̀ẹ́ ṣe mufti ẹ wá ẹ wá rẹ lómi àti ẹlẹ́bọ ẹlẹ́bọ hánà ìrìnlẹ̀ fi tẹ̀mú sí àìsíkò fìtínà tí yẹ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọn ò lè differentiate láàrin kí ni gan kí ni tọ̀fíì kí lẹ́bọ̀ ṣíṣe torí pé àwọn tí wọ́n ní tí tí ẹkún jẹ́ pípé àwọn ni olùfọkàntán nípa ìmọ̀ nípa fífọ àwọn èèyàn mọ ọlọ́run àwọn ni wọ́n ti àwọn èèyàn lánàá nípa ìṣẹ̀ tó jẹ́ pípé olóhùn òfi ọwọ́ ẹ̀ mú ọlọ́run sọ bá ní Muhammad ó ní lẹ́yìn kàkìrọ́tà lẹ́yà bàtọ́ ní Ahmad pẹ̀lú gbólóhùn tó le béèrè àná Muhammad sọ̀tẹ́lẹ̀ tó bá lọ sí ẹ̀bọ sọ́nà ó ní lẹ́yà bàtọ́ ní Ahmad ọlọ́run bá tó lò láàmú ọ̀sán ọlọ́run ní mo búra wo tó kàn ìbúra náà nípa gbogbo ẹ̀rẹ́ tábà ní ó bàjẹ́ ẹ wo ipò tábìlì ní lọ́dọ̀ ọ̀rọ̀ sallallahu alayhi ipò tí ọlọ́run bá tó fi ọwọ́ ara rẹ̀ bí ẹ̀mẹ́ Muhammad sallallahu alaihi wa sallam tó fọwọ́ ara rẹ̀ gbèsè ṣùgbọ́n nígbà kan ọ̀rọ̀ ẹbọ ọlọ́run sọ̀rọ̀ ó lè tó ní agbára bá lo gbólóhùn yóò bá ń bẹ bá bẹ àwòrán. ilé ìjọba tó fi yẹ ká gbogbo gbogbo iṣu fi ṣe lò àwọn táwọn máa àwọn fíìmù fíìmù tó ti tó jẹ́ sí pé ó ti di ó ti di bí bí oxygen ẹlòmíì tí o bá ti wo fíìmù kò gbádùn àwọn obìnrin náà lè ṣe fìtínà. ó dà tó wù tó bá yé tó bá yé obì gan torí ẹ àtàrẹkọ kan kọ́ ń bẹ̀ àwọn fíìmù yóò bá wọn èèyàn máa rẹ́kọ̀ọ́ kọ́ ń bẹ̀ ń ó dà àwọn ọmọ tí kìí tẹ̀ tó ń wò ń nígbà tí ọba pa àkéyìdá ọmọ jẹ́ ẹjú bá ẹjú fún àkéyìdá ọmọ yẹn ẹjú fún olójúkọ̀ láti ìgbà tó ti wà kékeré. ó ti rí ó ti rí àwọn àrà tí babaláwo ń dá babaláwo kan bẹ ní oko kan ní nàìjíríì ọmọ kan sì ń bẹ lamẹ́ríkà táwọn kan ò fẹ́ kí kó dáa fún láti oko oyún náà ni wọ́n ti ba tiẹ̀ jẹ́ wọ́n ti fi hàn lamẹ́ríkà pé bí wọ́n ti ń ba tiẹ̀ jẹ́ níbi ìgbà wọn náà ní sẹ̀rẹ̀ jẹ́ lamẹ́ríkà ẹ wá mú ọmọ lọ ilé tí ẹni wọn kọ láti ìdá yìí pé ọlọ́run nìkan ni. ọmọ kékeré innocent ni wọn yóò tó wọn pé òkúrọ́ làfà yìí àfà yìí lè pa irọ́ ọlọ́run nìkan ní máa yé èèyàn ọlọ́run nìkan ní sì máa bá yẹn irọ́ ni bí òwú jáde lọ́kàn rẹ̀ pé irọ́ làfà yìí pa nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ àti tí ọlọ́run bá fẹ́ yóò yọ rọlẹ̀ bá torí pé ẹ ti fi hàn ìwọ tó kẹ́ ń sọ̀rọ̀ gbólóhùn ẹnu lásán títí éèdì mélòó ni wọ́n lò tí wọ́n fi ń lọ séèdì nǹkan tí wọ́n ń fáwọn náà àmì ilé ìwọ́n ẹ̀bí ìjẹ́ tẹ́ mọ àwọn èèyàn mélòó ni wọ́n bẹ behind the camera ẹ mọ ẹni ni wọ́n kun ojú babaláwo yẹn ẹ mọ ẹbú wọn ti ẹ̀bí ti pé wọ́n gún wọ́n bu omi sínú kòkò wọ́n pe oko èèyàn owó kó hàn nù rẹ̀ ẹ mọ iye tí wọ́n ná ẹ mọ technology tó wà behind bí wọ́n ṣe pákéjì ẹ̀ lọ́dún agbálagbá gan yóò bí lè pé nǹkan tí wọ́n sọ yín bẹ́ẹ̀ ẹ ti gbà wípé bí nǹkan rẹ̀ wọ́n gbalẹ̀ ẹ̀yin ni ọmọ kékeré ń kọ́ yóò wá wà lórí ẹ̀mí rẹ̀ pé ọmọ wa dàgbà kò wá ní sọ̀rọ̀ kù lórí ọ̀rọ̀ kò ní ní fọkànlá rẹ̀ nǹkan kò ní lé yóò kò ní lè gbẹ́sẹ̀ lọ́nà kò ní lè gbà pé ọlọ́run lè kẹ́bi nǹkan burúkú kan ò lè ṣe òun àdìgbò yóò pẹ̀lú ìrànlọ́rọ̀ kan nígbà nítorí pé ti ba àkídà rẹ̀ jẹ́ láti bò láti kékeré àti afẹ́ńtọ́ náà bá kó yọ. Imam Bukhari ni lẹ́kọ̀ọ̀kan nígbà míì tí ẹni kìí ṣe ṣírkù ní tọ́pìkì wa ṣùgbọ́n ṣírkù lágbà nílò bàtà tí máa ń dúró lórí àwọn iṣu yìí lẹ́kọ̀ọ̀kan. Ṣílẹ̀tù Zerahimi Al-Mushrik wal Níbi tí ọ̀rọ̀ okùn ẹbí tó lágbàdé ṣírkù yìí bó ṣe burú tó yìí tọ́lọ́wọ́n bá ṣàdẹ́wò fún èèyàn pẹ̀lú olùbátan tó jẹ́ ọ̀fẹ́ bọ̀ bí ìjẹ́ sí lẹ́yìn lásìkò tí a tòní kò wọ́pọ̀ kò wọ́pọ̀ ó sì rò kárẹ́ ìdí ń fọwọ́ sọ̀yà pé ọ̀fẹ́ bọ̀ lòun bí bá ń ṣe gan yóò mọ̀ sí nǹkan ní ìbojú so tí tọ́lọ́ bá dẹ́yìn wò pẹ̀lú níní olùbátan tó jẹ́ mushrik ṣé a ṣe sílà ṣé a sokùn ẹbí wọ̀ pẹ̀lú ẹ̀ eléyìí ni tàbúrìbù Imam Bukhari wàlhadíyà àti ohun tó ní láti ṣe pẹ̀lú ẹ̀dùn fún irú ẹni tí kìí ṣe ẹ̀pẹ́ ọ̀tá ọlọ́run tí ò lábúlà lélẹ́yìn mushrik ọlọ́run wo wọn gbọ́ nínú àwọn ọgbẹ́ ẹ̀yìn tí a ṣe lọ́wọ́ àtẹ̀yìn mùsùlùmí àtẹ̀yìn àtàwọn kírísítẹ̀n àtàwọn gbẹgbẹ́ tó bá ní ọlọ́run lòun ṣe é pé àwọn òmùgọ̀ lásán sí ọlọ́run o wọn fẹ́ gbà pé ọlọ́run kan bẹ́ẹ̀ bì kan tó lẹ́tọ̀ọ́ pé kẹ́ lọ́ máa sìn tí ìbá ti fi òkúta tó ń gbà yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹ́kí wọ́n máa ń jọ́sìn fún kọ́nà kó sọ wa sùtọ́nà bá fi irú ẹ̀ dán yẹn wò ṣé à ń sokùn ẹbí pẹ̀lú ẹ̀ wọ́n ní hadathana muhammad bin salam qala akhbarana abda an ubaydillah an nafi' عمر حلة خيراء فقال يا رسول الله وانا عبد الله وما عمر رضي الله تعالى عنه وارضاه اني بابون عمر رضي الله تعالى عنه وارضاه اني اوري حلة واني آه complete set aṣọ òun wọ́n pè fífi aṣọ lọ́dọ̀ tí wọ́n nígbà náà lọ ìzáàb àti rìdá èyí tí wọ́n máa ń sán àti tí wọ́n fi ń bora. wọ́n ní Umar radiyallahu ta'ala anhu wa arda nígbà tó wá rí húlà yìí aṣọ yìí mudalla bil wọ́n ní èyí tó pọ̀ jù lára aṣọ náà ní kíni òun ni silk èyí tí èsì silk lára rẹ̀ díẹ̀ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ó wà very significant. èyí tí èsì silk lára aṣọ náà wọ́n ní Umaru wa sọ wípé faqala ya Rasulallah wọ́n ní ìrìn ránṣẹ́ ọ̀ràn law ishtarayta hadhihi fẹ̀lẹ̀bíṣẹ̀ yawm al-jum'a ìpè kí ló tó fi ní ra ilé kó wọ́ lọ́jọ́ jimá wọlé wufud ìdá àtàwùk kó o sì tún máa wọ̀ láti fi pàdé àwọn àlejò táwọn àlejò bá dé wá bọ̀ láti ta. فقال يا عمر ولد سلام محمد sallallahu alaihi wa sallam wá sọ pé yà Umar yẹrẹ Umar innama yalbasu hadhihi man la khalaqala eléyìí tó ní ra yìí ẹni kankan kì í wọ̀ bí kò sí ẹni tí ò ní ẹni tí ò ní rètí ládàá kankan lọ́dọ̀ ọ̀nà lọ́dọ̀ fún dàlùkẹ́yàmọ̀. nítorí náà ẹnìkan kí wọ ilé àyàfi man la khalaqa أي من لا نسيب له أن ẹni tí ò ní pín nínú orí ọlọ́run òun nìkan ni máa wọ nikan ni النبي صلى الله عليه وسلم أهدى النبي صلى الله عليه وسلم منها حلل أو أهدي النبي صلى الله عليه وسلم منها حلل فأهدى إلى عمر وني لن يوقع لن يقوم بعد تسرعي wọ́n wá wọ́n present it as gift ẹ̀bùn ìyàpọ̀ òṣìṣẹ́ ọlọ́run àbá kì í jẹ tààrà kì í gba tààrà a máa gba ẹ̀bùn. wọ́n wá fún òṣìṣẹ́ ọlọ́run àbá sọ̀rọ̀ lọ́ba àlejò ẹ̀sẹ̀lẹ̀ ní ẹ̀bùn fúlẹ̀ set bíi sẹ́ẹ̀tì bíi mélòó kan nínú material yẹn pé tí wọ́n bá rú fún òṣìṣẹ́ ọlọ́run àbá nímọ̀ rẹ̀ pé kó wọ lọ́jọ́ jimá torí bọ́jọ́ jimá ọjọ́ tí èèyàn máa wọ aṣọ àbí kó wọ́n pàdé àwọn àlejò wọ́n ní wọ́n wá bùn òjíṣẹ́ ọlọ́run ọba ní sẹ́ẹ̀ bíi mélòó nínú màtíríà yìí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba fàáhàdà sallallahu alaihi wasallam ila Umar minha hullatan wọ́n ní nínú sẹ́ẹ̀tì tí wọ́n fi ránṣẹ́ sí òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba wá bùn Umar ní sẹ́ẹ̀tì kan nínú rẹ̀ wọ́n ní faja'a Umar ila rasulillah sallallahu alaihi wasallam ẹgbẹ́ bí ìgbàdí ìṣẹ́ ọlọ́run bàbá fi hàn ó fi sẹ́ẹ̀tì kan ránṣẹ́ sí nígbà tí wọ́n rò pé aṣọ tí mo ní kàmẹ́ bí ra ní tó ní ẹni tí ń wọ àyà tí máa ń lápàlápàlà rẹ̀ ó ṣe tó wá jẹ́ pé ó gùn èrè sẹ́yìn pé àwọn èsè bí àwọn oníṣu pé àgbọ̀dọ̀ bí ṣé wù lérè o àwọn tó bá rújú Ahmed Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rẹ́dọ̀ tí wọ́n tẹ́ bá béèrè pé tó fẹ́ lálùbáríkà gbogbo tí wọ́n bá ṣe déédé ní èyí ṣe ibi Islam gbé wa nígbà tẹ ní ẹni tí ò bá nípìn lọ́jọ́ gbẹ̀dà ṣe àrùn ní máa wọ̀lú ẹ̀ kí ẹ̀sì tún gbé rẹ́sẹ́ kí ni àwọn ní béèrè bí wọ́n ní Umaru wa ni. فقال يا رسول الله فجاء عمر يا رسول الله صلى الله عليه وسلم عمر وواصل وجزي ولم صلى الله عليه وسلم فقال واني يا رسول الله قل إلي نسي ولم بعثت إلي هذه وني أبي لي رنسفيني يريد في شيء يعني بي عمر فاطنان لو بيع الله لا خلاق له إن وني موريه عمر واقول وطيري جيسي أنا بعثت إلي هذه وقد سمعتك قلت فيها ما قلت لين أتمنى تبدي أرى نبو إنتو ويني فعني نجيبا وروا عطوي قال وليس الله طيبي إني لم أهدها لك لتلبسها ولم يوفي رجلك إني أبوه nítorí pé تقولي lè nítorí kó lè wọ́ innama ahdaytuha ilayka litabi'aha aw litaksuwaha ó ní mo bùn ọ ni nítorí bóyá nítorí kó lè ta kó fowó rẹ̀ ṣàǹfààní aw litaksuwaha àbí kí o ṣiṣẹ́ kí ni kó fún ẹlòmíì wọ̀ ìyẹn pé kó fi kó fi close ẹlòmíì wọ́n ní ìyẹn ni pé ẹlòmí ilé wọ̀ nù táwọn ẹlòmí tó lè wọ̀ sẹ́wọ̀n pé látàlátà lẹ́hùn ilé mẹ́mẹ́ táwọn <laughs> ẹlòmí tó lè wọ̀ obìnrin haramu ni fọ́kìnrin ṣùgbọ́n halal ni fúta ni halal ni fáwọn obìnrin wọ́n ni fa'ahdáha àwọn jẹ́ tí kò sí haramu rọrọ̀ wọ́n ni umar wani fa'ahdáha umar li akhi lahu min ummihi mushrik tí wọ́n sọ̀rọ̀ sí rí rẹ̀ wọ́n ní Umaru wa òun náà wá bùn ọmọ ìyá rẹ̀ kan ìyá kan náà ló jọ bí wọn pẹ̀lú Umar ìyá ló pa wọ́n pọ̀ bàbá wọn kì í ṣe kan náà ṣùgbọ́n òun lásìkò tá à ń wí yìí òun ìsìn bẹ̀ nínú kíni ìsìn bẹ̀ nínú ṣèkì ìsìn bẹ̀ nínú ṣèkì mahallu shahid tí ó fa tí Imam Bukhari fi ṣe tẹ̀bù yìí wípé sílẹ̀ tó fi rahim al-mushrik wal-hadiyya ẹ̀rí pé kì í ṣe pé a sọ fún ẹ bí pọ̀ pẹ̀lú olùbátan tí kì í ṣe mùsùlùmí nìkan kódà bí wọ́n á tún ṣe kí ni á tún ṣe dáadáa sí wọn. àwọn fawaid wọ́n pọ̀ nínú hadithi àwọn olùmọ́ni nínú àwọn fawaid tó wà nínú hadithi alákọ̀ọ́kọ́ wọn náà ni tahrimu. الحرير على الرجال و للنساء حرام نقوك نقو سلك حلال نفو وبيري ب ك ن ا جواز هدية الحرير و مع إباهة ب ثمنه a rí pé ó tọ́ kí èèyàn fi harir kéèyàn fi tọrọ kéèyàn bóyàn bákan náà ó tọ́ kéèyàn ṣe kíni ó tọ́ kéèyàn tà tó bá lérè inú tó òwò èèyàn jọ máa sọ pípọ̀ lápèjúwe àbí kéèyàn fẹ́ tó òwò tí ẹ̀rí gbá ah, ó lérè nínú wọ́n bákanáà nínú àwọn fawaid jawazu ihda ilmuslim lilkafir aw ilmushrik òun náà ni pé halali ni kí mùsùlùmí kó bùn kèfèrí ní kíni kó bùn kèfèrí lẹ́bùn àbí kó bùn ọ̀ṣẹbọ kó bùn lẹ́bùn eléyìí halali ni bákanáà nínú ẹ̀ òun náà ni wípé afẹ́ kéèyàn wọ aṣọ aṣọ tó kí wọ́n jù tó kí dáa jù lọ lọ́jọ́ kíni lọ́jọ́ tó bàtí ó mọ̀rù ilà àkọ́kọ́ tó bàtí ó mọ̀rù fi kálẹ̀ sílẹ̀ kó rà pé aṣọ náà da ó pọ́n àyàn mára lọ́jọ́ jìnnà ni aṣọ tó dáa pàdé àwọn àlejò tálejò bá ń bọ̀ wá báyàn látọ̀nà jíjìn kọ́mọ̀ wá báyàn mùbáṣà téèyàn rí dùn wò pàápàá jùlọ fún àwọn aṣáájú àní Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe ìkbáru ìsìkbáru àwọn wòfóòtù àwọn mùsùlùmí àtàwọn tí wọ́n ti ṣe mùsùlùmí tí wọ́n ń gba ìsìláàmù tó wù wọ́n pé káwọn wá káwọn wá sí mọ̀kábàlá òṣìṣẹ́lá Muhammad sallam káwọn rí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam àwọn èèyàn máa wá bẹ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan máa wá tó ṣiṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wa tí ó gbà wọn lálejò eré náà mustahabi nínú tí ẹ̀ṣin ṣe wá kòkòrò nípa rẹ̀ bákan náà nínú ẹ̀ òun náà ni sísokùn ẹbí pọ̀ pẹ̀lú àwọn olùbátan kódà bí wọ́n yẹ ṣe kí ni kódà bí wọ́n ṣe mùsùlùmí. bákan náà nínú ẹ̀ wọ́n ní nítorí àwọn rìwáyà rìwáyà àwọn rìwáyà àdéhìkì yìí tó yàtọ̀ sílẹ̀ wọ́n fi hàn pé aṣọ yẹn tí ó máa rúri kí wọ́n ń tà tó fi ní káńtà sọ̀sẹ́lẹ̀ mọ́ra kó mọ̀ wọ́n lọ́jọ́ jímọ̀ àti tó fẹ́ pàdé àwọn àlejò wọ́n ní níwájú mọ́sálásí ni wọ́n ti ń ṣe kíni ni wọ́n ti ń tà wọ́n ní nínú fàwáìdì táwọn olùmọ̀yọ́ nù hadith yìí náà ni wípé jẹ̀wáàzú àlùbáyé wọ̀ṣẹ̀rọ̀ ìndàbàdì masjid ìpè ó tọ́ halal ni kò sí láìsí nínú kéèyàn kó nǹkan ọjà rẹ̀ sí wájú mọ́sálásí àbí níbi àbáwọ̀ mọ́sálásí pé àyíbáàmà àwọn èèyàn tí wọ́n wá ń jẹun tí wọ́n bá wọ mọ́sálásí tí wọ́n ń jáde mọ́sálásí ẹ̀ pé àǹfààní pé àbáwọ mọ́sálásí àwọn èèyàn ò rí fẹ́ẹ̀sìn àwọn èèyàn tó wọ mọ́sálásí wọ́n jáde wọ́n máa rí ibi èèyàn ń tà yẹn ó sì lè ṣe kí ọ̀sán wọn fàṣí fún wọn rà ṣùgbọ́n haramu ni kéèyàn máa ṣe kíni kéèyàn máa ṣe kátàkárà nínú owó nínú mọ́sálásí. bákan náà Eh, nígbà tá a ti sọ̀rọ̀ nípa jawaz gbọ́dọ̀ yẹ sí pé directory kò sínú hadith nípa nígbà tá a ti sọ̀rọ̀ nípa jawazu kíta nǹkan ní àbáwọ̀ mọ́sálásí eh, eh, ó ná sábà pé kí tí a sọ̀rọ̀ nípa tahrimu àbí kíkọ̀ fúnni nípa títà tàbí rírà nínú mọ́sálásí. bákan nínú ẹ̀ ilé ìfáyídà ẹlẹ́ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní kí á rí pé òjísàlá Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam a máa bu àwọn sàádì rẹ̀ lẹ́bùn ó ní ẹ̀ǹkáńtà míì tó yàtọ̀ sí ilé pẹ̀lú Umar bin Khattab radiyallahu ta'ala anhu wa arda òjísàlá ama máa bó mọ̀rù ní owó yóò fún mọ̀rù lówó umaru a máa yóò máa tira kò ní fẹ́ gbà òjijì aláwọ̀ bá sọ̀rọ̀ lọ́kọ̀ àríwọ̀ sọ́lọ́mọ́ sọ pé ya umar inna ma ataka min hadhihi al amwal من غير سؤال أو استشراف نفس فخذها وتمولها àlẹ́ ìwà sọ fún ọmọdù lọ́jọ́ kan nígbà tó rí bí ọmọdù ṣe máa ń kóra ró kúrò níbi kó gba ẹ̀bùn òun òṣìṣẹ́ náà máa sọ pé ìrẹ̀ ọmọ gbogbo nǹkan tó bá wá tó bá wá sí àrọ́wọ́tò rẹ nínú dúkìá yìí mìíràn yìí sọ àgbá ìjẹ́sí kó lọ béèrè fún àwọn ìṣe sọ̀rọ̀ fún náà àyè kọ́nà ti ṣe kára ju ẹ̀wù ẹgbẹ́ mi àyè sọ̀rọ̀ ta látàrọ èmi kò sí ìfẹ́ta lọ́wọ́ mi ìṣòro fún náà mo ṣáà ń tàn náà pé kẹ̀mí sì rántí ah, ó sì rọra fún mi ní ìpín ká yìí mo ṣe ti five thousand yóò ní tí ó ṣe ìṣòro fún náà kí ṣe kó ṣe ìṣòro fún náà kí ṣe kó béèrè wọ́n wá bùn ọ̀nì ànábì ní kódà ànábì ní gbà ó tọrọ kì í ṣe jẹ́ pé ojú òkú ti wọ́n ti ẹgbẹ́ eléyìí tí o ṣe wá kájú kò lára wa láti gbà tá a tẹ̀ sí ní. Eh, ah, yóò wá fún ní ìjábọ̀ lè já sí i ìsìsọ́ọ̀fù náà tù rẹ ló gbà tí wọ́n lè fún ọ di pé nǹkan kan ní ṣùgbọ́n kò sí ìsìsọ́ọ̀fù náà kò sì sí òsì béèrè tí wọ́n bá fún ọ àmì ìfọlà mi ìrẹ́ ọmọ ò ní gbà tó bá gbà lò kò náà nítorí pé òṣìṣẹ́lá Muhammad sọ́lá nígbà tó rí ìkóra rú Umar Khattab yàlláhu ta'ala anhu àrùwà sọ ilé ìfihàn wáyé pé ẹni Muhammad sallallahu àti àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn encounters táwọn tàbí ní pẹ̀lú ẹ̀ صلى الله عليه وسلم أما máa أما توري أما أما أما تاو rẹ̀ a صلى الله تعالى عليه وآله وسلم ولتعلموا من أنصاركم ما تصلون به أرحامكم باب تعلموا من أنصاركم ما تصلون به أرحامكم وني أما أما قو نقا أنصابوني àwọn ìbátan yín máa tàfẹ̀lú nàbí yí àrùhámàkùn in tẹ́ máa fi ṣe gíní tẹ́ máa fi so okùn ẹbí yí pọ̀ eléyìí ní sẹ́ńtúrì táwà bára wa yìí àbí ká múra àbí ká múra ṣẹ̀ǹgbẹ́ kí kí ayé tó di kí globalization tó gba ayé kan. oṣù méjì mẹ́ta mẹ́fà ẹ̀ẹ́ ayé lẹ́tà wọ́n bá ń kọ lẹ́tà bẹ́ẹ̀ kọ lẹ́tà tẹ́ bá rẹ sẹ́nìkan ń lọ ní àjọ ẹ̀ kọ lẹ́tà a mú lọ táwọn yóò wá kà á tí jíjẹ́ rẹ̀ wá ń padà á lò tó fẹ̀ kàn tí ó dá tẹ́ bá ń lọ àwọn oṣù kọ lẹ́tà wọ́n dá padà yẹ pé àwọn tí wọn ò mọ gsm pé ibi tí wọ́n ń gbé ìlú tó jìnà tẹ́lẹ́tẹ́lẹ́ jìnà wọn ni wọ́n ti sí lọ́jọ́ rẹ̀ ìmùjà wá tí gsm wà lọ́wọ́ lónìí lọ ẹlòmíì àwọn ọmọ tá à ń bí lónìí tọ́lá ní gbogbo ọba àti ìwà ẹ̀sìpẹ̀rímẹ́ǹtì rẹ̀ lápèjú yìí káṣí gbogbo àtàwọn ọmọ kíláàsì ṣe ọ̀sẹ̀ tí ń bọ̀ tó àbá ń bọ̀ wá tà yìí ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa wá káwá mọ̀ sọ̀ nǹkan táà ṣe fún wọn táà ṣe ìgbà tí ń dábàá àwọn ọmọ náà ṣe ká mọ̀ sọ fún yín tó bá kó àwọn ọmọ àtàwọn bá wà ní tààrí àwọn àkànná fún ọlọ́ kan náà kíláàsì ṣe àwọn àṣe ẹ̀sìpẹ̀rímẹ́ǹtì kan a ṣe sọ̀bí àwọn ní ìwọ kílò kọ̀ọ̀rẹ́ wà ní Abdullahi Nurudeen ọmọdọ́ṣọ́ àwọn àlejò àwọn àwọn àbúrò bàbá rẹ̀ mélòó ni wọ́n kí ló kọ́ wa àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ mélòó ni wọ́n kí ló kọ́ wa ibo ni wọ́n ń gbé ọmọ àbúrò bàbá rẹ̀ tó dákọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun tó ní gbé Kaduna ọmọ rẹ̀ mélòó ni kí ló kọ́ àwọn ọmọ rẹ̀ ẹ̀ka kẹ̀ dúró lórí bàbá tó bí ọmọ yẹn àtàwọn siblings bàbá wọn àtàwọn ọmọ wọn kámẹ́tì lọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá àbúrò bàbá bàbá kámẹ́tì lọ àwọn branches yẹn jẹ́ ká dúró lórí àwa yìí nìkan àtàwọn ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin ẹ̀gbọ́n àtàbúrò ká kọ́ àwọn ọmọ wa jọ káwá fún ẹ lè dèké ìwọ Abdullahi ṣe ọ̀ṣun àwọn àbúrò bàbá rẹ̀ ọmọ mi kò mọ àwọn àbúrò bàbá rẹ̀ kò sì mọ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ nìkan náà ló mà bàbá rẹ̀ nìkan iná ló mà ó sì bàbá rẹ̀ sì ní ó lábúrò ó láwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n yìí wọ́n níyàwó wọ́n sì láwọn ọmọ tí ọmọ tí ó jẹ́ mọ̀ pé àbúrò ọ̀rá kan bẹ́ẹ̀ nìkan ni ó mọ̀ pé àwọn ọmọ ayé òun tó jẹ́ ọmọ àwọn àbúrò ọ̀rá yẹn bẹ́ẹ̀ nìkan. Imam Bukhari wa kẹta bóyá ìwé dé ẹ máa kọ́ ta álàmù. Bàbá bàbá bàbá ibi báyìí ibi báyìí bó ni wọ́n jẹ́ sí yín ná. Káwọn ọmọ wa wá béèrè sórí àáfàá tí wọ́n wà wọn báyìí báyìí báyìí báyìí. ṣẹ́rí lè dájú jáde o ẹ má sọ pé ọmọ yìí o ẹ má sọ pé ó kéré. so Imam Bukhari ṣe tẹ̀bú ìbò pé ká máa kọ́ nípa àwọn olùbátan wa nítorí torí pé téèyàn bá mọ olùbátan rẹ̀ bóò ni ó lè sokùn ẹbí kò sí bóò lè sokùn ẹbí náà mélòó mélòó àwọn hmm, àwọn. Eh, incidences jẹ́ máa sọ pé ọmọ ìyá ọmọ ìyá bóyá bóyá cousins náà tó ti dẹ̀ lura wọn papọ̀ tó mọ̀ pé à ah, yìí. Ah, ìwọ mọ̀ pé àbúrò rẹ lélẹ́yìn ni wọ́n mọ̀ pé àbúrò gbọ́ àbí ẹmu kan ni ìbò lè ti já àbúrò tó wọn. nígbà tí wọ́n bá fi ilẹ̀ wọn àdìgbé lóòótọ́ mọ̀ ní àbúrò rẹ̀ mọ̀ ní tòótọ́. mélòó mélòó ṣe ti ṣe pé wọ́n ti bẹ́ẹ̀ dé pọ́ìntì pé àgbọ̀jọ́ yìí sí ìyàwó ọkọ tó fẹ́fẹ́ nì ìwọ ò mọ́ ni kò yí òun kò yí àbúrò rẹ nì bóòdó ti gbàjẹ́ àbúrò kìí ṣe irú àbúrò ti Yorùbá pé ọmọ ìyàbá wa àti ṣe ní haramu fúnra wa tí tí o bá ní ẹ̀gbọ́n bàbá kan tọ́lọ́ ní káwọn ọmọ rẹ̀ yí káwọn ọmọ rẹ̀ yí ayì kún rẹ̀ ọ̀rẹ́ ó kàn máa wò ó rẹ̀ o lẹ́tọ̀ọ́ kó sọ pé mo fẹ́ fẹ́ kan nù wọn ìdí ìṣe haram ta ṣe jìnnà ta ṣe ní haram lè ra wa lórí kì í ṣe irú eléyìí kì í ṣe irú eléyìí torí pé ẹ̀sìn sáàmù ṣẹlẹ̀ àgbà wa láàyè kí àwọn ọmọ ọmọ ìyá tí wọ́n ṣe jìnnà kò ń fẹ́ra wọn ṣẹlẹ̀ àgbà ṣẹlẹ̀ ẹ̀sìn sáàmù gbà wa láàyè rẹ̀ tẹ́jú wọ́n ní. نتوقف ونبدأ بهذا الحديث في الأسبوع القادم إليه توبيكي حديثي في أوف بيراني وفي طنبة بإذن الله تبارك وتعالى mímọ kọ́ nípa àwọn olùbátan wa nítorí ká lè máa sokùn ẹbí pọ̀ torí bàbá mọ̀ bó láti fẹ́ sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn wọ́n lọ́ọ̀bù tó ara rẹ̀. نعم نعم نعم نعم والله تعالى اعلم آه، آه، ان كيمو كيمو كان يحب من الثياب الابيض ohun tó nífẹ̀ẹ́ sí jù lọ nínú àwọn aṣọ òun náà ní funfun fún nínú rẹ̀ ṣùgbọ́n ṣé specifically eh, a máa fẹ́ wọ funfun lọ́jọ́ Jímọ̀ yẹn ìmọ̀ ìrìnlẹ̀ eh, rántí hadith ìrìnàjò to that effect but generally in tó ti fi ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí jù lọ nínú aṣọ òun ní kíni òun ní funfun so tó bá jẹ́ sí pé by implication a lè sọ pé tó bá jẹ́ sí pé òun ló fi nífẹ̀ẹ́ sí jù lọ nínú aṣọ ó súnmọ́ kó jẹ́ sí pé ọjọ́ jimá náà yóò ṣe kíni yóò máa wọ funfun àkọ́kọ́ náà ẹ̀kejì eh, ìgbà wo ni àwọ̀ sí àwọ̀ kan náà throughout ọjọ́ jimá ni àbí tajammulu yẹn fún ìrun jimá ni àwọn olùmọ̀ṣe ìyàpẹ̀ ẹran ìbéèrè yẹn jọ ìbéèrè ìwé ọjọ́ jimá ni ìwẹ̀ ọjọ́ jímọ̀ ṣé ìwẹ̀ ẹ̀yún ìwẹ̀ ọjọ́ náà ni àbí ìwẹ̀ ìrun jímọ̀ ni àwọn olùmọ̀ṣe ìyàpẹ̀nu ọ̀rọ̀ tí ọkàn fi balẹ̀ lé lórí jùlọ òun ni pé ìwẹ̀ náà ìwẹ̀ jímọ̀ ni sòtí yẹn bá fẹ́ jáde ní làárọ̀ èèyàn ó wẹ ìwẹ̀ náà pẹ̀lú àníyàn pé òun ti wẹ̀ òun wẹ̀wẹ̀ kìnnì òun wẹ̀wẹ̀ jímọ̀ ẹni tí ò bá sí wẹ̀ títí tí àsìkò òun fi súnmọ́ tó bá fẹ́ wẹ̀ yóò wẹ ìwẹ̀ pẹ̀lú àníyàn jimá imam ibn hazm rahimahullahu ta'ala òun ní ìwẹ̀ náà kò ní láti ṣe pẹ̀lú òun jimá fúnra rẹ̀ ó ní láti ṣe pẹ̀lú ọjọ́ jimá nítorí náà kóòrùn tó wọ̀ tí ò bá ráyè ìwẹ̀ lọ́jọ́ náà tó wá jẹ́ sí pé ó di nǹkan bí tó wá jẹ́ sí pé òòrùn wọ̀ ní nǹkan bí aago mẹ́fà àbọ̀ ni tó bá wọ̀ ní nǹkan bíi tó wẹ̀ tó sì wẹ̀ tán títí bíi six twenty nine tó rùn tí wọ̀ òun náà gba aládàá pé ó wẹ̀wẹ̀ kẹ́ni owó rẹ̀ náà fẹ́ ìgbà èrí àrẹ̀ ìpè yóò gba aládàá pé ó wẹ̀wẹ̀ ọjọ́ tíma ìfẹ́ tí Imam Ibn Hazm tó lọ lé lórí ìsúnmọ́ ọ̀rọ̀ tó lọ́sàn fi balẹ̀ sí jùlọ ni pé eh, gúúsùlù yìí gúúsùlù sábà kọ̀nsídà àwọn àhàdìsì mi àtàwọn ìṣàrọ̀ tábìlì sọ̀nà sínú àhàdìsì mi ẹ̀jẹ̀ múlù yẹn fún rẹ̀ sínsìn ni wọ́n ṣe ń gbé àwa àlàáda àti wa mo ní pé bóyá méjọ iṣẹ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé tradition wa òun ni pé àáwẹ̀ ká tó jáde nílé láàárọ̀ sínsìn so èèyàn lè èèyàn lè tí táìmù bá fà méjì èèyàn látòjú wípé kò sí ìfẹ́ wọ ọ̀sán náà nítorí wákàtí kò ní bá tó kò sí láìsí ṣùgbọ́n ẹ̀jẹ̀ múlù yẹn fún jíjáde lọ kírun jìnnà dàgbà ni wàláhu ta'ala a'lam náà bàrẹ sọ̀rọ̀. nípa títajà náà náà. sẹ́ńtà ni àbí òde nínú mọ́sálásí ní sẹ́ńtà. òun sì wà mọ́sálásí nítọ́ka fi balẹ̀ sí jùlọ ni pé kó má ṣe nínú mọ́sálásí kí ni ìnira ti ń bẹ nínú kó jáde sí ìṣàkóso kò sí ìnira ń bẹ ìtọ́ka fi balẹ̀ torí pé òun náà òwò ló ṣe náà wallahu a'lam náà. عليه السلام نعم نعم نعم ايه امم mereka itu. Mereka mereka itu Nyawa ini dengan kita kita tak mungkin kami tak faham. Nah, itu tak sudah membuat ini. Oknum yang susu kalau yang kita dengar minggu yang mau susu kalau tak ayé àwọn ìgbà wọn gbà kan ló kó àwọn ìgbésọ̀ ìgbà jáde. So ìyẹn lẹ́yìn ìyẹn ń ta dé.

aláàní fóbìn àlèká kìí ṣe haramu haramu albáàtì haramu ni fún àwọn agbọ̀n kan nínú àwọn mùsùlùmí àwọn ọkùnrin halali ni fún àwọn obìnrin so kò sí láìfi nínú mutajara káìdà àmà ni pé general rule ni pé gbogbo nǹkan tí gbogbo nǹkan ó ṣòro kẹrin nínú ṣẹ̀ríà pé ẹ̀sìn islam pé nǹkan kan ní haram ó sì ṣe owó rẹ̀ ní halal fẹ́ǹsìn so eléyìí ká mọ̀ bí general rule bí ẹran ẹlẹ́dẹ̀ nísìn mùsùlùmí gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ kò lè tẹ ẹran ẹlẹ́dẹ̀ láti ṣe torí pé kìí ṣe kìí ṣe halal ní fẹ́ǹsìn kankan fẹ́ǹsìn so nǹkan tó bá jẹ́ haram sámánù rẹ̀ náà ìdájọ́ ìdájọ́ nǹkan yẹn yóò tẹ̀lé ìdájọ́ nǹkan yẹn náà ni owó nǹkan yẹn yóò ṣe kí ni ìní ó gbà ìdájọ́ nǹkan yẹn náà ni dílì pẹ̀lú nǹkan yẹn yóò ṣe kí ni ìní ó gbà wallahu a'lam. àpèjúwe ẹni tí ẹni tí ń ta chain àbí silk lápèjúwe ẹni tí ń ta tí ta silk nǹkan tó fojú hàn ní wípé ẹni tí ń ta silk kì í ṣe ọ̀ràn yàn ní lórí rẹ̀ kó béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ rà pé tí wọ́n ló fẹ́ rà ní tí wọ́n ló fẹ́ wọ̀ ní àbò fẹ́ rà fún ìyàwó rẹ̀ fẹ́ẹ̀sì tí wọ́n ló fẹ́ wọ̀ àbò fẹ́ rà fún ìyàwó rẹ̀ àbí o fẹ́ bùn ẹnìkan kí ti dandan lórí ẹni tí ń ta kó ṣe kó béèrè bákan náà ni ẹni tí ń ta lókùn àbí ẹni tí ń ta yẹn halal ní so ẹni tí ń rà tó bá jẹ́ pé halali ni kí tẹ́lẹ̀ ta ẹni tí ń náà halali ni kóhun náà ṣe kíni halali ni kó rà ìdí òwà ti ṣe lẹ́yìn ìgbà tó bá rà tán kì í ṣe kíni kì í ṣe bísínẹ́sì tẹ̀ ní ma bákan náà ni ó eléyìí náà apply sí ẹni tí ń ta chain látẹ̀jú ẹni tí ń ta chain oníbèrè pé ṣé chain yìí ṣéyàwó rẹ ló fún ni àbí ìwọ ló fẹ́ máa gbé kọ́rùn kò pọn dandan lórí mi pé kí n ṣe kíni kí n bí léèrè torí pé tó bá nígbà halali fún mi kí n ta á yóò jẹ́ halal fóun náà kó ṣe kí ni fóun rà nítorí wọ́n wá ti ṣe lẹ́yìn ìgbà tó rà tán ilé ìwọ̀n mọ̀sùlùmíyà responsibility rẹ̀ ní láàrin wọn àti dání láàrin wọn àtọ́lọ̀ wọlọ́kù kára rẹ̀ wọ́n rí sọ̀rọ̀. àmọ́ tẹ́ni tó fẹ́ tó fẹ́ ra téèni lápèjúwe tó bá gbé téèni wá gbé téèni kọ́rùn wá tọ́ọ̀bù yín ó wá tó ń ná mi lápèjúwe nǹkan tí nǹkan tí ó ran èèyàn lórí yín nígbà yín tó wá jẹ́ pé mùsùlùmí òun ni kẹ́ẹ̀sì nà sí àfún pé alájì haramu ni kí ọ̀ṣọ́ obìnrin eléyìí haramu sì ni kí mùsùlùmí kó máa lo ọ̀ṣọ́ obìnrin tó yẹn sìn nà sí ìhà ń lo ran èèyàn lórí yín ṣùgbọ́n bó ṣe jẹ́ halali fún yín kẹ́ẹ̀ta bẹ́ẹ̀ ló jẹ́ halali fún yín fún òun náà kó ṣe kéde kó ra wallahu náà ìbéèrè sáré torí àṣìṣe náà. ọmọ náà ọmọ ẹ̀gbọ́n àtàbúrò náà wọ́n lè fẹ́ra wọn. Hmm allah mustahan kí ni oṣù mùsùlùmí débẹ̀ irú owó wo ni ń wá tó fi sẹ́tí pé nínú gbogbo òwò tó wà nílé ayé ẹlẹ́dẹ̀ rẹ̀ nínú gbogbo òwò tó wà nílé ayé ẹlẹ́dẹ̀ rẹ̀ kù. sọláhùn àlẹ́ ní tó fojú hàn ní pé ó kàn wé ti dúkìá àwọn ọmọ ọlọ́mọ yẹn. Allahu alam irú yìí o nǹkan tí tó wọ́pọ̀ táwọn olùmọ̀ṣẹ̀rí àmọ́ ń sọ nínú restitution yìí pé wọ́n ó tà tí wọ́n bá tà wọn ò ní pín owó náà ní pín ogún torí pé ìdájọ́ ṣẹ̀ríà ìdájọ́ ìdájọ́ pípín ogún ṣẹ̀ríà ogún orí owó náà so owó náà sì ni owó dọ̀tí tó so kí ni wọ́n fi ṣe nínú ìṣe kí n owó yẹn gbà bí ìgbé àfiwé ìdájọ́ owó tó owó tó accumulate as a result of interest. táwọn olùmọ̀ ní ọ̀nà àbáyọ nípa rẹ̀ ni pé kí yẹn gbà kó fi kó fi ṣe àwọn nǹkan tó ní láti pẹ̀lú à ń kó dọ̀tí à ń fọ́n náà ṣe àdúgbò ká sanwó fi sanwó fáwọn tí wọ́n ti ta engage ẹ̀gbẹ́ tá a bá ti fi san owó fún ẹlòmíì ó ti sétọ̀sì rẹ̀ ti change lọ́dọ̀ ẹni tá a san fún ṣùgbọ́n àní fi bọ́ ẹni tí ní pa torí pé bí fún yẹn ní dọ̀tí jẹ ni so a fi fún ọ̀nà ṣe ó máa tẹ́ bá ṣe tán ẹ̀ ní èrè sí lára ìyẹn pé wọ́n kàn wọ́n create window fún yín tẹ́ fi dispose yìí tẹ́ fi dispose owó yẹn. سؤال له في او غنيلا تكلم صالح عما what create window في غنيلا في get rid of يروه وغن والله تعالى نعم كوية كوية انتو هجوها نحي كوية والله أعلم والله أعلم نعم أو في شكرا نتبع بإذن الله تبارك وتعالى kuwota wiso sirire rungora atusunna na muhammad wa sallam kira ma kesa wala kan wiya ti bibo e to ku je ka to kala rabbi shi amma tuko fu wa hada subhanaka allahumma wa hamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk